àwọn olóyìnbó ní beauty is in the eyes of the beholder nítorí wípé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gangan ohun tó sì rẹwà lójú ẹnìkan ó lè má rẹwà lójú ẹlòmíì nínú fídíò yìí a fẹ́ bojú wo àwọn òṣèrékùnrin Yorùbá mẹ́wàá tí wọ́n rẹwà jùlọ tí wọ́n sì máa ń sábà kópa arẹwà ọkùnrin nínú àwọn eré Yorùbá tí a máa ń wò ẹ máa bá wa kálọ ẹni tó wà ní ipò kẹwàá gẹ́gẹ́ bí ojú ìwòye wa òun ni òṣèrékùnrin kan tí wọ́n ń pè ní Peter Ìjàyégbèmí Peter Ìjàyégbèmí jẹ́ arẹwà òṣèré kan ènìyàn dúdú ni a máa kun apá ibì kan nínú irùngbọ̀n rẹ̀ ní funfun lọ́pọ̀lọpọ̀ ìgbà ló sì máa ń sábà kópa arẹwà ọkùnrin tàbí olójú kòmóòlọ nínú àwọn eré Yorùbá tí a máa ń wò arẹwà ọkùnrin gbáà ni Peter Ìjàyégbèmí òṣèrékùnrin Yorùbá èyí tí a tò sí ipò kẹsàn-án nínú fídíò yìí ni òṣèrékùnrin kan tí wọ́n ń pè ní Rotimi Salami ọ̀pọ̀lọpọ̀ ènìyàn a máa pè é ní babyface ìyẹn ojú abo ìdí ni wípé ó rẹwà lọ́pọ̀lọpọ̀ ojú rẹ̀ sì jọ obìnrin bí a bá fi àwọn apá ibìkan wò ó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn eré tí Rotimi Salami máa ń sábà kópa nínú ẹ̀ máa ń jẹ́ èyí tó máa ń kópa arẹwà ọkùnrin tàbí kó kópa olójúkòkòrò olójú kòmóòlọ tàbí aṣẹ́wó. Lónìí, bí a bá ń sọ nípa àwọn òṣèrékùnrin Yorùbá, ààyò ni Rótìmí Sàlámì jẹ́ o nítorí wípé ọ̀pọ̀ àwọn òṣèrébìnrin pàápàá ni wọ́n fẹ́ràn rẹ̀ tó sì máa ń tẹ́ wọn lọ́rùn láti bá a kó ipa papọ̀ nínú eré bí a bá kúrò lórí Rótìmí Sàlámì ẹni tó wà ní ipò kẹjọ nínú àwọn òṣèrékùnrin Yorùbá tí wọ́n rẹwà púpọ̀ ni Ibrahim Chatta ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pàápàá ni kì í sábà kíyèsí bí Ibrahim Chatta ṣe jẹ́ arẹwà ọkùnrin tó pàápàá nítorí wípé ipa babaláwo arúgbó olóògùn tàbí jagunjagun ló máa ń sábà kó nínú ọ̀pọ̀lọpọ̀ eré Yorùbá lónìí àmọ́ ṣá o bí a bá wò ó dáadáa Ibrahim Chatta jẹ́ arẹwà ọkùnrin kan ó a máa dá irùngbọ̀n sí ojú rẹ̀ fanimọ́ra ó sì jẹ́ ẹnìkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèrébìnrin pàápàá máa ń nífẹ̀ẹ́ sí láti bá kópa ìfẹ́ nínú àwọn eré Yorùbá Ọdúnladé Adékọ́lá ní òṣèrékùnrin tó wà ní ipò keje láàrin àwọn òṣèré Yorùbá mẹ́wàá tí wọ́n rẹwà jùlọ hmm. Ọdúnladé Adékọ́lá ga ó síngbọnlẹ̀ òun pàápàá máa dá irungbọ̀n sí ojú rẹ̀ máa ń fanimọ́ra ó sì máa ń sábà kópa ọkọ tàbí arẹwà ọkùnrin nínú àwọn eré Yorùbá tí a máa ń wò òdú ni Ọdúnladé Adékọ́lá kì í ṣe àìmọ̀fólóko kò sì sí eré Yorùbá kan tí Ọdúnladé Adékọ́lá lè kópa olólùfẹ́kùnrin nínú rẹ̀ tí kò ní í ṣe dáadáa òṣèrékùnrin Yorùbá tó wà ní ipò kẹfà nínú àwọn mẹ́wàá tí wọ́n rẹwà jùlọ lójú ìwòye wa ni òṣèrékùnrin kan tí wọ́n ń pè ní Abíọ́dún Ọlálékan Adébánjọ a kò lè máa dárúkọ àwọn òṣèrékùnrin Yorùbá tí wọ́n ń kópa ìfẹ́ tàbí arẹwà ọkùnrin nínú eré Yorùbá lónìí kí a má rántí dárúkọ Abíọ́dún Ọlálékan Adébánjọ ènìyàn pupa ni ìmúra rẹ̀ pàápàá a máa wuni jọjọ òun náà fẹ́ ní ojú abo ìyẹn baby face níwọ̀nba ó sì jẹ́ ẹnìkan tí ara rẹ̀ yọ̀ mọ́ ènìyàn púpọ̀ fún ìdí èyí Abíọ́dún Ọlálékan Adébánjọ ni òṣèrékùnrin Yorùbá tó wà ní ipò kẹfà ẹni tí a fi sí ipò karùn-ún nínú àwọn òṣèrékùnrin Yorùbá wa èyí tí ojú wọn fanimọ́ra tí wọ́n sì jẹ́ arẹwà ọkùnrin gbáà ni Mustapha Ṣọlágbadé ìlúmọ̀ọ́ká òṣèré ni Mustapha Ṣọlágbadé ojú rẹ̀ pàápàá kì í sì ṣe àìmọ̀fólóko ó jẹ́ ẹnìkan tí kò lára púpọ̀ ó ga ó dúdú a máa dá irùngbọ̀n sí ó sì máa ń sábà kópa olólùfẹ́ tàbí ipa loverboy nínú àwọn eré yorùbá tí a máa ń wò a kò lè máa dárúkọ àwọn òṣèrékùnrin yorùbá tí wọ́n rẹwà lọ́pọ̀lọpọ̀ ká má dárúkọ fẹ́mi adébáyọ̀ fẹ́mi adébáyọ̀ ló wà ní ipò kẹrin nínú àwọn òṣèrékùnrin yorùbá èyí tí a lè sọ wípé wọ́n rẹwà dáadáa ọmọ bíbí ìpínlẹ̀ kwara ni fẹ́mi adébáyọ̀ bí Fẹ́mi Adébáyọ̀ bá dárùngbọ̀n sí déédéé ni bí kò sì dá irùngbọ̀n sí rẹ́gí ló ṣe Ọlọ́run fún Fẹ́mi Adébáyọ̀ ní ẹwà tó yàtọ̀ pẹ̀lú ẹ̀rín èyí tó fi máa ń gbayì lójú gbogbo ènìyàn òṣèrékùnrin tó wà ní ipò kẹta láàrin àwọn òṣèré Yorùbá tí wọ́n rẹwà púpọ̀ ní Kìkì Bákàrè nínú àwọn òṣèrékùnrin Yorùbá tòde òní a kò lè fọwọ́rọ́ Kìkì Bákàrè sẹ́yìn bí a bá ń sọ nípa àwọn òṣèré èyí tí ojú wọn fanimọ́ra dáadáa tí wọ́n sì jẹ́ arẹwà ọkùnrin Kìkì Bákàrè ga ó dúdú ó síngbọnlẹ̀ ààyò gbogbo obìnrin ló sì ń ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ní àwọn eré Yorùbá tí a ti wò tó jẹ́ wípé ipa ìfẹ́ ló máa ń kó pẹ̀lú àwọn òṣèrébìnrin èyí tí wọ́n rẹwà dáadáa ẹni tó wà ní ipò kejì nínú àwọn òṣèrékùnrin Yorùbá mẹ́wàá tí wọ́n rẹwà jùlọ nínú Nollywood Yorùbá ni bọ́láńlé níná lówó bọ́láńlé níná lówó jẹ́ òṣèrékùnrin kan tí ẹwà rẹ̀ wọni lójú lọ́pọ̀lọpọ̀ ààyò ló sì jẹ́ fún àwọn obìnrin nínú nollywood yorùbá bọ́láńlé níná lówó jẹ́ òṣèrékùnrin kan tó máa ń ṣe eré ìdárayá púpọ̀ púpọ̀ fún ìdí èyí gbogbo igẹ̀ àti igbá àyà rẹ̀ ló yọ síta dáadáa bákan náà apá rẹ̀ pẹ̀lú fi hàn wípé ó jẹ́ òṣèrékùnrin kan èyí tó máa ń ṣe eré ìdárayá kò sí obìnrin tó lè pàdé bọ́láńlé níná lówó lọ́nà kó má wò ó pé ẹ̀ẹ̀mejì bọ́láńlé níná lówó sì tún jẹ́ òṣèrékùnrin kan tó ga ó máa ń dá irùngbọ̀n sí àwọ̀ rẹ̀ kò dúdú jù bẹ́ẹ̀ ni kò pupa jù lọ́pọ̀lọpọ̀ gbà la sì máa ń rí nínú àwọn eré Yorùbá tó máa ń kópa ìfẹ́ ibi tí a wá ń lọ ládé yìí o òṣèrékùnrin tí a tò sí ipò kínní nínú àwọn òṣèré Yorùbá tí wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n sì rẹwà púpọ̀ ni òṣèrékùnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Joseph Muhammadu kò sí ẹnìkan tó bá lójú inú àti ojú òde pàápàá tí kò ní gbà pẹ̀lú wa wípé arẹwà ọkùnrin gbáà ni Joseph Muhammadu ṣe ẹni dúdú ni ó ga lọ́pọ̀lọpọ̀ ìgbà ló máa ń fá orí rẹ̀ ààyò ló sì jẹ́ fún àwọn obìnrin nínú Nollywood Yorùbá iṣẹ́ modeling ni a gbọ́ wípé Joseph Momodu ń ṣe kó tó di wípé ó yà wọ inú tíátà ṣùgbọ́n ṣá o láti ìgbà tí Joseph Momodu ti darapọ̀ mọ́ Nollywood ló ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ipa tó máa ń kó nínú àwọn eré Yorùbá a máa jẹ́ ipa arẹwà ọkùnrin tàbí olójú kò mú ò lọ gẹ́gẹ́ bí a ṣe sọ láti ìbẹ̀rẹ̀ fídíò yìí kò sẹ́ni tí kò rẹwà àmọ́ ohun tó hùn mí òun ọ́ ojú ìwòye wa a sì máa yàtọ̀ púpọ̀ síra wọn.